àdìsí yìí ni eléṣèké ti àgbègbè rí jẹ tòun bá ní ìrọ́pù ká ní àṣùbà àrùbà àṣùbà yìí mẹ́rin ní òkúrọ́ ọgbà ilọ́ tó yẹ̀yẹ́ àwọn àmọ̀péwo náà kò ní sọ bẹ́ẹ̀ mọ́ná àtòrí ọlọ́run ní kí àwọn àwọn tó ń lẹ́kọ̀ọ́ wọ́n ti kí ni ọjàdì ti jáde tó jáde lórí fídíò náà àwọn tó wà nínú Bukhari lọ́dọ̀ àti torí kìí ṣe gbogbo nùsùkà ni wọ́n fi question mark rẹ̀ sí àmọ́ yìí fi gbẹ́lọ́wọ́ rẹ̀ ń tọ́ gbé jáde lásìkò tó gbé jáde láwùjá ibi nùsùkà ilé yìí question mark rẹ̀ bẹ́ẹ̀ ojú rẹ̀ fọ́ngbà tó kà ní ayé wọn lọ́mọdé ó ń yẹ̀yẹ́ ẹ àwọn tó bá ti fẹ́ takò àwọn àgbààgbà fáwọn ọmọ ìmọ̀ yẹ̀yẹ́ wọn náà nù yẹ̀yẹ́ rẹ̀ ní jẹ̀fẹ̀ jẹ̀rẹ̀ ní ìṣesí kan náà bẹ̀rù ti ń ba ọ̀pọ̀lọpọ̀ wa jẹ́ torí pa ti rákọ̀ọ́lẹ̀ pé wọ́n nígbà láàyè wà pàdé san ìrún wákàtà lùbàdì ní bí yóò bá bá aṣáájú wá gbé ìkọ́ náà tábà kí wọn àtúbà àtàn àlèkí ìṣòro mi ní kó bọ̀bọ̀rọ̀ wà lọ́wọ́. àdánwò wò láwá rí ẹ dàpọ̀ nínú àkọọ́lẹ̀ ẹ̀sán ìgbà wo náà ní àmọ́ kíráàkà àtàdé bá gbé. ẹ fi dáadáa o ká tó ṣe kí ni ká tó ṣe wọn àṣùbà ọ̀gọ̀rọ̀ wa ti sọ́ọ́ di náà fílẹ̀ yìí wọn àṣùbà báyìí ẹ̀rà tó ní pé ọ̀gọ̀rọ̀pọ̀ ti wá rí pé ìgbàláyé wà fún wa pé ká fi ní ẹ̀yìn wọn àṣùbà kálukú wà bó ní tó bá àbẹ̀yìn wọn àṣùbà nìjù àwọn aṣọ àfábọ̀ ọ̀rọ̀ kan ọlọ́run sánú wa o pèkó pèkó pé kìí sórí rẹ o èyí tó jórí rẹ jù ní pé ká fi kọ́bùlà sí ni kọ́bùlà àwọn àṣùbà ìgbàláyè tó wá lẹ́yìn ìran àṣùbà ànábì orí èèyàn kan ti ń kí gan ni èwo ni wọ́n ń ṣe ó ní à ní ìkíráka àtàlùbájúrì ni wọ́n ń sọ ànábì ní ìgbàkẹ́ ànábì sì takò ìjú bá ń lọ. yìí ò láwa sọ dẹ̀tọ́ nìtú àwa fi súnà ànábì lẹ̀ àwa ń tẹ̀lé súnà ẹni tó yẹ pé òun ó bọ́mọ lọ́wọ́ ló ṣe gbọ́gbọ́n sí bẹ́ẹ̀ àwa náà ọlọ́run tó kálukú wá sí ẹjọ́ wa tó ń sì tóra wá sí táwa náà ká sí kí ni ká tóra wá sí súnà tà nẹ́bí kádó sínú àfájìrì súnà tà nẹ́bí yóò fi tán àkókò súnmọ́ bẹ láti mọ bí sọ̀rọ̀ láti mọ bí lè tẹ̀gbẹ́lélẹ̀ ìwọ ọmọ pé ẹlòmí ọ̀gọ̀rọ̀ tí ó bá wá sí báyìí yóò mọ̀ sí lọ́wọ́ tàbí mọ̀ sí káàmọ̀ yóò padà tún wá lọ rí kó sínú àdìsí èyí yóò tún wá já nígbà tó ń sára bàbá yóò kàn jọ́ nínú àtúbà ní ah, ah. irú ẹ̀ ló ṣẹlẹ̀ ní ọ̀kan ànábi ní mọ́sálásí ọkùnrin ìjọba ní ẹ̀nà fílà rákàtà àlùfáàjìlì ibi ó ti ní rákàtà àlùfáàjìlì wọ́n wá sí ká mọ́ ìgbà ẹ̀nà fílà lọ ànábi ìjọba bẹ̀rẹ̀ lọ ìgbó sára mọ́ ìgbà bá jọ ìrìn ìgbọ́n ah, kí irun tó àrẹ́bà lọ́kọ̀ọ́kùnrin fún wa àṣùbà àrùbà án tọ̀ ìwọ́n mọ́ kínú àṣùbà àtẹ́mẹ́rin onímẹ́rin gbogbo anábìrin mẹ́rin ọ̀yàn náfìlà náfìlà náà lọ bá jọ ìní ìránṣú wíyì nígbà tó fẹ́ sọ tẹ́lú mẹ́rin ni ṣùgbọ́n àlejò ọgọ́rọ̀ wa àti àti sòròdú ọlọ́run gbogbo wa ṣe ẹ̀dàpọ̀ ẹ̀dá lọ ní fúnra wa náà sí i àdébìí ni eléṣekíṣe àgbègbè yìí tòròmbá nínú bukari ní àásùbá àrùbá àásùbá ayé mẹ́rin ní òkúrọ́ ọgbà ilọ́ tó yẹ yẹ àwọn àmọ̀péwo náà kò ní sọ́rọ̀ ẹ̀mọ́ náà àtòrí kọ́ náà ní kí àwọn tó lẹ́kọ̀ọ́ wọ́n ti dín ọjàdì ti jáde tó jáde lójú ìjọ náà àwọn tọ́gbà mi ní bukari lọ́dọ̀ àti pẹ́sẹ̀ máa bẹ́ ojú ń dùn wọ́n ni ìwọ ní pẹ́sẹ̀ máa ti ní ibi jẹ́ lóòótọ́ àmọ́ yìí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ń tọ́ gbé jáde lásìkò tó gbé jáde láwùjá ibi nùsùkà ilé yìí kó ẹsẹ̀ máa ti ń bẹ́ẹ̀ ojú rẹ̀ mọ́ ń gbà tó ka ni ayíwo lọ́mọ ojú sí ó ń yẹ̀yẹ́ ẹ àwọn tó bá ti fẹ́ takò àwọn àgbààgbà fáwọn náà sì máa ń yẹ̀yẹ́ wọn náà nù yẹ̀yẹ́ rẹ̀ ń jẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní ọlọ́mọṣà tó wá sí níbo là ń lọ ni pé àwa ta bá fẹ́ kí náà sí làṣáájú fagiri ká mójútó ni bó ti tọ́ àti bó ti fi dínú